وكل دلالة في النار هذا قسم الله ọba tí ó ṣe rọrùn fún ẹ̀kọ́ kan wá láti rí ọjọ́ ojúmọ́ àtúntò ní ọba náà ní adá ọpẹ́ fún abẹ́ pẹ̀lú títóbi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojúmọ́ àbá ń jẹ́ kí ọba aláyé lórí dáadáa ìkẹ́ ọlọ́run ọ̀la àti orí àti ẹgbẹ́ fúnra rẹ̀ bá nàbí wa Muhammad ó bá àwọn ará ilé rẹ̀ ó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ẹ̀yẹ ń sin ọlọ́run nínú àwọn ìjọsìn náà bá sọ̀rọ̀ wa sàhálà tí ó ṣe lófin fún wa òun náà ní àti ìsìn ààbà ìmọ̀ wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kama wa ọlọ́run ọba ní ọba olùṣọ́ wa gẹ́gẹ́ bí sọ fún àdúrà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé kul a'udhu bi rabbil falaq bákan náà kul a'udhu bi rabbin nas yẹn pé èrè ànábì sọ pé mo wá ọlọ́run ọba ọba tí máa ń yọ àárọ̀ mo wá ní olùṣọ́ ní gbogbo aburú kul a'udhu bi rabbin nas sọ pé mo wá sọ pẹ̀lú ọlọ́run ọba ọba adẹ́dà ọba tó dá gbogbo àwọn èèyàn pátápátá eléyìí ni a tó ní ìwàásọ nínú ìjọ kìíní tí a máa ń ṣe fọ́nà ọba ọba àdékè ọlá ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwùjọ oríṣiríṣi ọ̀nà làwọn tí ń wárí sọ tẹ́ tó ní ó tako ẹ̀sìn nínú ọ̀nà tí ó gbajúmọ̀ tí a mẹ́nu bà ní èyí bíi bíi láì fàálà òun náà ni fàálì kò tàmá ì ìmọ̀dé nǹkan mọ́ra ìmọ̀tò àtúkọ́ eléyìí nǹkan tí ẹ̀sìn wa ò fẹ́ ni tí a bá ní àtẹ̀mí ìmọ̀tò ìyẹn pé ní àtúkọ́ jámù rẹ̀ ní àtàmá ì wọ́n kí là ń tó bẹ́ẹ̀ wọ́n ní wà kúlù máa ń yọ àgbàkù àgbà ìmọ̀rùbọ̀ oníbàbá ti tó mọ́ aláàárẹ̀ kan bóyá orí ló ń kọ́ yẹn ni àbí inú kan ní ń bàjá ni àbí àkàndò kan ló mú lọ́wọ́ ni pé ẹ tó nǹkan kan mọ́ kí nǹkan yóò máa jẹ́ nǹkan ẹ̀kọ́ fún àwọn àtùpà àbí táwọn ń so mọ́ kéékèèké pé ọmọ yìí ó dẹ́ pẹ́ lẹ́gbẹ́ ni ó dẹ́ pẹ́ ní nǹkan kan máa ń dààmú rẹ̀ lójú ẹ̀sùn nǹkan ọmọ ẹ̀sùn ọmọ ní ọrùn ẹ̀sùn mọ́ lọ́wọ́ ẹ̀sùn mọ́ lẹ́sẹ̀ àbáwọn nǹkan mí náà sáà ń so àwọn ìlúbà áyì sáà mọ́ ń so máwọn ẹranko gan ẹni sáà fún wá ìtàn lọ́dọ̀ ọlọ́run gbogbo orú nǹkan báyìí èèwọ̀ ni tí ẹ̀sìn wa ò fẹ́ ni torí bá nínú wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti kọ́nu hadith kan tí Abdullahi bin Mas'ud gbà wá hadith yìí wà nù Sunan Abi Dawud ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní iná rúkọ ìmọ̀ akọ́fọ̀ ìmọ̀ akọ́gbèdè ìmọ̀ àfàyájọ́ àpamọ́ ìmọ̀ àti ìmọ̀ àfàtúkọ́ wàtíwàlà àti ìmọ̀ ògùnfẹ́ ògùn tá a fi darí ọkọ ẹni sọ́dọ̀ èèyàn kan ní túláàsì ànábì jẹ́ kó yá gbogbo ẹ̀ pátá ṣírí fún ẹ̀bọ ni ẹ̀yìn tábẹ́ kíkà fáwọn nǹkan ẹbọ láàyè òun náà ní àtàmánì ìmọ̀tò àkọ́kọ́ ẹ̀wá rí àkọ́kọ́ bá ń sọ yìí oríṣiríṣi nǹkan ni wọ́n fi ṣe nínú tó gbajúmọ̀ lọ́dọ̀ lárúbáwá lẹ́bi tó dé òun náà ní alẹ́fúrìfà àbí alẹ́fúrìfà táwọn sí nǹkan bíi lẹ̀kẹ̀ ẹ̀rí pẹ́lẹ́ iná ó gbajúmọ̀ ní àwùjọ tiwa náà àwọn èèyàn wọn ń so wọn so mọ́wọ́ àbí ká so mọ́ nǹkan míì nínú ara ẹni tó bá so léyìí pé ní ó máa tó o ti sùn tàmáyì o ti ṣe nǹkan ẹbọ bákan náà kìtàbà tó tọ̀ láàbù ni máa kọ nǹkan tí ẹgbẹ́ kò ní nítumọ̀ báwa dé báde mọ́ra ilé ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n náà kọ fún yàn ó sì lè jẹ́ ẹni tó pera rẹ̀ láàpá tí ya ápùlù tẹ̀ ní mọ́tò yà títẹ̀ tó wàá wé yóò fòfò wé tó ara ní àbáyè kan nínú ilé gbogbo ẹni tó bá so lẹ́yìn náà òun ẹ̀ ti sàmárìn ó ti ṣe ẹbọ bákan náà àlùfáàbà inú ẹ̀ lòun ká máa wà ẹ máa yìí yìí tó yẹ máa jíjọ ara bá mọ́tò rò ní lásìkẹ́ǹtì ọ̀tá kan ò ní rí gbélé yóò máa ṣẹ́gun gbogbo ọ̀tá rẹ̀ ní aburú kan ò ní ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ bá fún tó bá ra ló kà yín náà àbó náà ló ṣe fúnra rẹ̀ ní tó bá ti dé mọ́mì kan lára rẹ̀ kò náà ti ṣe ẹ̀bọ̀ sọ́lọ̀ bákan náà nínú táwọn rírọ́ àti wá bí oníbàwọn aláboyún náà máa ń ṣe tẹ́tọ́ wọn àdé mára wọn ó de píìnì mára nínú tẹ́sí mọ̀ pé àkèyàn ah, ti lóyún nílẹ̀ Yorùbá ń bí òun ẹni ẹ mọdé mọdé pínì mọra káàkiri inú àṣà táwọn yẹn ti ń bá bọ̀ ti pẹ́ ni eléyìí náà ò ní pínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń dára lé pé nǹkan yìí ni ó máa sọ òun yóò sọ ẹni tó bá ti ṣe léyìí náà òun náà ti rọlu nǹkan ẹbọ tí àníbà Muhammad wa wa sallam sọ fún wa bákan náà àmì àmàlò àlàáfùnù àmì àmàlò ìtààmù eegun etí ọmọdé mara bákan náà ní àlọ àwọn nǹkan ẹ̀gbin gan àwọn nǹkan ìwọ̀ tó ti tó dúbọ̀dọ̀ ọba ní bóyá nǹkan ara ẹlẹ́dẹ̀ a bóyá nǹkan ara ajá àti nǹkan ilé yàtọ̀ sílẹ̀ ní nǹkan fi ṣe fún ọmọ mara ẹlòmíì gan bàǹkẹ́ ní tiẹ̀ bàǹkẹ́ ẹ̀rí ẹlòmíì owó ẹyọ tiẹ̀ yóò wọ aṣọlé lórí o lè san mẹ́bí o lè san mọ́rùn nínú àwọn pàmò inú tí ò dá nínú àpàtàpà tẹ́sí òfẹ́ ni rẹ pé ní àwọn èèyàn máa ń ṣe dìgbà bá ń sọ̀rọ̀ yìí náà tí wọ́n ti rí ágbò tẹ́rí ní dáwọn tó súnmọ́ lọ tẹ́rí ní tí dáwọn jìnà sí àbúrú gbogbo eléyìí ìtọ́nà bá sùpánà wa tààlà tí ò fẹ́ ni bákan náà àwọn ẹ̀mí àti ẹ̀bá lórí èèyàn gẹ́gẹ́ báwọn akọrin yóò wọ́n ti máa ń tẹ̀sí ànábì lẹ́nu fáńdẹ́bì ìfà ní ìdókè fáńdẹ́bì ìfà tí wọ́n lọ bá wọn kíkọ ní ìfàmọ̀ sí cross fún gbèsè àyà wọn ẹ̀rí ẹ̀mí lè fi tọ́wọ́ wọn nígbà pé nǹkan yìí náà ni ó mọ̀ fún àwọn arínú àmùsùlùmí lẹ́yìn náà fún àná bá ti wọ́n débi ìdènyàn ẹlòmíì fọ́tò níyà ti ń gbé fọ́rùn kèsè torí ẹ̀sọ́ nítorí kó ní ó mọ̀ fọ́rùn ni ẹlòmíì fọ́tò fílàlà ní fi fọ́rùn tiẹ̀ kò ní torí ẹ̀sọ́ torí a ah, à tí bọ́sẹ̀lì bá wà lára wọn òun náà ni yóò mọ sọ́run ẹlòmíì àwádùn tẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn táwọn èèyàn rò pé ní eré ni ta àwọn ẹni eré yìí ó wọn tó dáàbòbò ni ẹ̀rí tí wọn bá gbà pọ́n dandan náà ń dáàbòbò rẹ̀ yàtọ̀ sọ́lọ́ ẹni irú ẹ̀kọ́ tó ń bọ́ sí ẹ̀kọ́ tí mo yọ̀yàn fún ònú ìsìlámù ni nínú wá gbà pé ní ọlọ́run ní sọ́yìn ṣùgbọ́n àwọn bàbá wọn wọ̀nyí àti sábà bí tọ́lọ́ fi sọ wa ẹ̀bọ gbogbo nke wọ̀nyí yi kún àwùjọ wa tó pé ní ẹ̀yìn wa rẹ lòmíì délẹ̀ láì má rí nǹkan tẹ̀mí wọ̀nyí ní ara rẹ̀ bẹ́ẹ̀ bá rí lọ́wọ́ ẹ̀ẹ́rì ń bàdí rẹ̀ bẹ́ẹ̀ bá rí bàdí ẹ̀ẹ́rì lọ́rùn ní ibi táwọn èèyàn tí wọ́n tí wọ́n ń ṣe nǹkan ní àwùjọ wa tó yẹ ká máa pàkíyèsí wa bí èèyàn rí sí ọ̀nà làwọn èèyàn ń gbà lo nǹkan yìí sábà ní àdèmára àwọn míì rèé wọn fi sọ́wọ́ àwọn míì wọn fi sí bàràkì àwọn míì wọn fi pẹ́pẹ́ àrò òkà ẹsẹ̀ náà àwọn míì wọn fi títan wọn wọn dà fọ́bọ̀ ẹlòmíì sì rèé ojú ọ̀nà ilé rẹ̀ ló fi jẹ́ sí pé nǹkan tí máa ń sọ ní rè yóò gbé síbẹ̀ yóò fi láti ẹ̀kọ́ nǹkan yóò security ló ń fi ṣe ìtí ó máa dáàbò bò wọn rè eléyìí ẹbọ ni. bákan náà ẹlòmíì ojú ọ̀nà sọ́ọ̀bù tiẹ̀ òní ó fi sí pé nǹkan yìí bàbá ti gbé lójú ọ̀nà sọ́ọ̀bù wa òní ò máa sọ wa yóò máa gbà wá lẹ̀ níbi gbogbo aburú kankan tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wa ẹni tó bá ti lé náà ẹbọ ní ẹlòmíì níbi nǹkan gún rẹ ní ẹlòmíì ò fi sára mọ́tò rẹ ẹlòmíì ò fi sí ara ọ̀kadà rẹ ẹlòmíì nínú bọ́nẹ́ẹ̀tì mọ́tò rẹ ló fi tiẹ̀ sí pé nǹkan yìí ò jẹ́ kó ń jáàmù tó bá ti gbàgbé láì fi síbẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ tó tà pé nǹkan yìí yóò mọ̀ ẹ́ dáàbò ìkan nínú àwọn àfa wa nínú àfa ẹ̀sìn ẹ̀sán tó jọba ìlọ́rọ̀ bá sọ̀rọ̀ pé tó ń ṣẹlẹ̀ káàkiri náà ni tí àwọn àfa ẹ̀sìn sì gbọ́dọ̀ mójútó torí pé bẹ́ẹ̀ bá fi ẹ̀kọ́ pàdé ọlọ́run ọba ọba àlekè ọlá òní rí òjòrè ọlọ́run Al-Imam Al-Albani rahmatullahi alayhi wọ́n ní wà látàfáàdọ̀ àpòtọ̀lá látú fàáfíà wọ́n ní nǹkan alù yìí ìwà báwọn sọ̀rọ̀ ń pa àwọn àsokọ́ yìí àsọ̀rọ̀ wọ́n ní nǹkan alù yìí ó ti jẹ́ nǹkan tó pẹ́ẹ́lì láàrin àwọn èèyàn títí bẹ́ẹ̀ náà lè bá kú ní wàlúfàlàfín ẹni pàápàá jùlọ àwọn tó wà lóko wàlúfàlàfín àwọn àgbẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bá gbé ìlú oko àwọn nǹkan ẹbọ ẹbọ ẹbọ àmọ́ ọ̀pọ̀ ń bẹ̀ torí pé báyìí máa ń ṣe kúkúrú ìyapa títọ́ náà àwọn ará oko máa ń kótó máa ń lékè níta tẹ́lẹ̀ alukurani ti sọ pé ní àrọ́ àṣàtúkú fúnra wa nìkan àkọ́ àwọn lárúbáwò oko torí pé wọ́n si sí ìmẹ̀sìn kúkúrú tí wọ́n á máa dékan mú bẹ́ẹ̀ ní láwùjọ tiwa yìí náà bàbá dáwọn ìlú oko àti nǹkan ẹ̀bọ̀ ó pọ̀ mẹ́ bàbá nǹkan báyìí ó pọ̀ jáńtẹ́rẹ́ bákan náà wà bá tó ẹlẹ́lòmíì tó ti bó ṣe ń gbé gbòòrò náà ṣe pé ní ó lábẹ́ẹ̀sì láti gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìkàkún àwọn nǹkan à ń so mọ́ra yìí à ń dè mọ́ra náà ẹ̀ iná ẹ̀ ni bàbá ní wàmítìlú alàkàràfà a irú àpèjúwe àwọn nǹkan àtúrọ̀ yìí ó ní bí lẹ́kẹ̀ àbí ìkẹ́ bí owó ẹyọ alẹ́kì yàbọ̀ ta ìkí àmọ́mọ́ òkúta yà ọ̀ lómi nínú mọ́tò ẹ̀ ẹ̀rọ pé nǹkan ìfọ́nù fi síbẹ̀ ní وبعضهم يؤلف نعلا في مقدمة السيارة ẹlòmíì bàbà ẹ̀rì yẹn tó gbajúmọ̀ ní àwùjọ ní oní tó gbà lérò pẹ̀lú bàtà tí wọ́n ń lò wọ́n ní bàtà ni ó fi sí iwájú mọ́tò rẹ̀ ẹlòmíì tí ó fi sí ẹ̀yìn ẹlòmíì náàlù pàṣẹ ìyẹn tó pápá kó ẹsìn tó bá yọ ni ó gbà pé ìsọ́wà lára rẹ̀ ni ó fi sí iwájú ilé rẹ̀ gbogbo orú báyìí wọ́n ní nǹkan ànú ni tí ó yẹ kó wà ní àwùjọ wa ìlànà bá Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa pé ní àwọn nǹkan wọn wọ̀nyí o ẹbọ ni àwa mùsùlùmí a gbọ́dọ̀ sí àlejò wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó kọ fún wa ó yẹ ká lọ pé nǹkan yìí kò láǹfààní kẹjọ ó ti fún wa tó tún bá ìgbàgbọ́ wa jẹ́ ni àlejò wa Muhammad ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní.

tí wọ́n gbà wá wọ́n ní àwọn wà pẹ̀lú ànábì ní eré àjò kanjọ́ kan fa arsala rasulan ànábì bá rẹ̀ nìkan kí ló fi rán ànábì ní allah yabqa yanna fi raqabati ba'irin qilada qilada fún mi wátàrí aw qilada aláàánábì ní ó gbẹ́ni nínú àwọn tó ń jọ́ ń sẹ́yìn àjò tó bọ́ sí ń yìí gbogbo ń tọ́ bá rí ní àkókò gbogbo ń tó bá dé lákòókò tó tó mọ́ ọrùn ràǹkúmí kan ọjọ́ ìpìlẹ̀ àjàkùnmí wọ́tàrí a ní àtòrọ̀ yìí jẹ́ látara ìdí ọ̀pá àwọn tó bá ti gbó ẹ máa fi ń ṣe àwọn lárúbá ń gbà náà wọn a tó mọ́ bóyá ràǹkúmí wọn àbẹ́ṣin wọn kó máa jẹ́ ìtàn ìdáàbòbò nítorí kí náà fi ń lo bí ọ̀pá ẹnìgbà tó ọ̀pá tó ti jagun tó ti pa ọ̀tá tó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá léṣe ìyẹn pé ọ̀tá tó bá fẹ́ súnmọ́ra fún mi yìí náà kò ní ilé súnmọ́ mọ́ bá ń kọ́ anábì wa ń sọ fún arákùnrin pé gbogbo ẹni tó bá ti rí gbogbo nǹkan ọ̀gbìn tó bá ti rí sẹ́ńtọ̀ nǹkan báyìí mọ́ lọ́rùn ẹni ò gbọ́dọ̀ sílẹ̀ ilẹ̀ àkójọ àtikẹ́mẹ́jà ìjọba náà ti ṣe rèé yẹ pé káyí pé ibi tí òfin ẹ̀sìn ti rinlẹ̀ dáadáa ni gbogbo ẹni bá ń ṣerú nǹkan báyìí ó yẹ ká máa kọ́ fún ni kàmá já torí pé ní gbàgbọ́ àwọn èèyàn jẹ ni kò ní káwọn èèyàn gbára lọ́nà lẹ́yìn káwọn èèyàn máa gbára lé nǹkan tí ó tó nǹkan tó ìjẹ kan máa ṣẹbọ gbogbo nǹkan tá a fi sọ láburú yìí náà ọlọ́run bá sùpánà wá tààlà òun ló mọ̀ pìlẹ̀ rẹ̀ kò lè ṣe èèyàn tọ́lọ́run bá sùpánà wá tààlà tí ò bá fọwọ́ sí tó bá lè ṣe èèyàn kò lẹ́yìn tí ó mú kúrò àyàfọ́ náà bá ọlọ́niwà ìyẹn fẹ́ kọ̀ọ̀wá ọlọ́run ní tí aburú bá fẹ́ tọ́lọ́run bá faburú kan já ẹmú aburú bóyá ọ̀lálàáfíà ara ní àbáwọn nǹkan míì náà ló ṣẹlẹ̀ sí ẹ kò tó lè mú nǹkan yìí kò àyàfọ́ ọlọ́run ọba ọba àlejò ọlá ọlọ́run má burú kò fún ni ṣùgbọ́n bá bá ń lo àwọn nǹkan wọ̀nyí kò lè má burú kò fún wa lẹ́yìn yóò tún ba ìgbàgbọ́ wa jẹ́ ni ẹ̀yẹ́ ni máa sọ lẹ́ni pé ṣé kò yẹ ká wá sọ ni ṣé kò yẹ ká dáàbò bóra wa ni ṣé yẹ ká wá sọ pé ká dáàbò bóra wa ẹni tẹ́ náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa tọ́lọ̀ ń pa ànábì láti pé kó a'udhu bi rabbil falaq min sharri ma khalaq lámẹ́nà kó a'udhu bi rabbin nas ọlọ́run pa ànábì náà láti kó wá sọ èèyàn máa ń wá sọ ìbọn níbọ̀rà tí máa ń wá sọ ó níbi tá a máa ń wá sí kéé ká dé nǹkan láti wá sọ àwọn aṣọ síbi tọ́lọ̀ bá sọ ánà wọn sàálà tó ní ká wá sí àwọn aṣọ bá nílùú Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bó ṣe wá sọ ànábi àmà sàdúrà àmà tó wá sọ inú àdúrà rẹ̀ ní pé àwọn ohun tó fi kẹ́lí máa tẹ̀ la ìtàmá mìíṣàrì máa falà ó wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run tó pé orúkọ ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn akọ pẹ̀lú orúkọ ọlọ́run àwọn akọ pẹ̀lú ròyìn ọlọ́run ànábi ni mo wá sọ pẹ̀lú orúkọ ọlọ́run tó pé mìíṣàrì máa falà níbi gbogbo aburú nǹkan bí ọlọ́run bá dá ẹni tẹ́lẹ̀ yìí ló pé torí pé wọ́n kọ́ ń sàtúmára ẹni ẹ̀kọ́ ọ̀tá nìkan lọ fẹ́ fi mú ẹ̀rí òní kí mọ́tò mọ́tẹ́ wọ́n tó ṣe ti mọ́tò òní kọ́ta mọ́mú ẹ ṣùgbọ́n tó wà sọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run gbogbo ti ń jáburú pèpè wá ìtọ̀ rẹ̀ táwọn di nǹkan mọ́ra táwọn sọ nǹkan mọ́rùn táwọn tó mọ́ bàrá àti táwọn tó mọ́ sọ́ọ̀bù wa táwọn tó mọ́ nú ilé wa tó mọ́ nú ọ́fíìsì wa táwọn tó mọ́ ara mọ́tò wa gbogbo eléyìí nǹkan ẹbọ ni tí ò yẹ kí arilára ara àyùnkànṣe máa bọ́ ni tó bá bá yẹn máa bo ara láwùjọ tiwa ilé ni àríkọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan àdìmọ́ra oríṣiríṣi náà ló wà lára wọn ṣùgbọ́n tó ṣe ni láàánú jù òun náà ni pé àwọn tí wọ́n tó fún wọn ní nǹkan yìí láwùjọ wọ́n sàn bàbá aláwọn nìkan o àwọn tó pẹ̀rọ àwọn láàfáà ni tí mi ó ti máa fi ṣe fáàrí pé ní ẹ̀rí ẹ̀mú òka òka àlùwó leléyìí òka àfẹ́ leléyìí bákan náà ìmí ò máa fi ṣe fáàrí pé tí àwọn fẹ́ dì fún yín tó yẹ kó pa àlùjànú náà ló kọ síbẹ̀ ẹ̀rí nǹkan ẹ̀ pín lóbi síbẹ̀ yóò máa fi yóò máa pè ní nǹkan mí fáwọn èèyàn báyìí ní ó ti máa bàbàrà rẹ̀ tí ó tún máa náwó nítorí rẹ̀ ìtẹ́ yìí yóò gbowó àpò wọn bákan náà yóò ba ìgbàgbọ́ wọn jẹ́ kò sì ní jẹ́ kí n tí wọ́n fẹ́ rí ó ṣẹlẹ̀ sí wọn ní dáadáa ẹ̀rí a máa ń wákọ̀ pẹ̀lú orúkọ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ a wá gbọ́ pẹ̀lú pé àbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò máa tọ́ àǹdí aburú bákan náà ìtìkábìlì àtúbábìlì mashru'a àwọn sábàbí tọ́lọ̀ ń fọwọ́ sí làá máa fi ń wá ìsọ́ àwọn sábàbí sàríkà ọlọ́run ló fọwọ́ sílẹ̀ yìí tọ́lọ̀ ọba sùpánà wa tààlà tí ò tako àbí bá àrẹ́ ẹni tó tako lápẹjúwe ẹni tí ń wá sọ ó lè mọ wọlé ìwọ̀n sí gbogbo owó tó bá wò rí iye tó bá wò ó tó bá ti ṣe géètì kò sí tó burú bẹ́ẹ̀ torí pé ní o fi dáàbò bo ara rẹ̀ náà ni ẹni ẹni tí wọ́n sọ níbi àwọn aburú kan tí ò dá bóyá nǹkan bí àárẹ̀ sí ni nínú gbogbo àwọn nǹkan ní kó máa sọ́ra kó máa sọ́ra fún nǹkan báyìí o kí nǹkan báyìí má bàa ṣẹlẹ̀ ẹ̀rí sápẹ̀júwe àwọn àárẹ̀ kan máa ń mú ní ọlẹ́ni ọmọdélé mọ́délé kí nǹkan báyìí kó má bàa kí ẹ káàdẹ̀ má bàa ó náà ti sọ́ra fún ìwà ìwà ìtọ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí ọlọ́run bá sánà wa tààlà tí ó fọwọ́ sí ẹni tó bẹ́ sọ́ra rẹ̀ níbi nǹkan ọ̀gùn rẹ̀ ó tọ́jú rẹ̀ dáadáa ẹ̀rí gbogbo tẹ́ kó yẹ̀wò búrẹ́kì ní ìjẹ̀kọ̀ oríṣiríṣi ó yẹ̀wò ó sì ń rìn bọ́tẹ́ ní kórìn kò yá pa òfin ní wọ́n àtọ́ náà tó tọ́ ní wa ìgbọ́n tí orí máa fọ́yàn ẹ̀rí tẹ́ wọ́n fọ́gbọ̀n orí fífọ́ lẹ̀ kó ló kà kan ó fi fọwọ́ lórí òfin lọ ẹ̀rí pẹ́lẹ̀ yìí ò bá mú ni àdúgbò yẹn tí lẹ́kùnlé rẹ̀ lẹ̀ ó ní ẹ ó lè ní ọmọ ẹ̀kọ́ tí ó bá mú ní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa gbà kan jẹ́ wọ́n ní kódà àwọn òlérè kọjá àwọn àwọn olè tiẹ̀ ẹ̀rí òlè làlùjẹ nù torí pé téèyàn bá ti ṣe àwọn ẹ̀tọ́ àlùjẹ nù fún òun ó ṣe tí èèyàn fẹ́ ṣùgbọ́n èèyàn ní tẹ̀tọ́ àlùjẹ nù àbí téèyàn tẹ̀ bọ́ torí tí ó béèrè lọ́wọ́ ẹni nítorí kéèyàn takọ̀ lọ́wọ́n bá ní gbogbo nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ a gbọ́dọ̀ wúra wa dáadáa pé bá wà lójú ọ̀nà tó tọ́ pé àwọn ẹ̀kọ́ bá ń wá sàánù ọ̀nà kájò sáwọn ájò bá ń ṣe pé tó bá lánàá ọlọ́run bá tó tó bá lánàá ànẹ́dùwà ni àbí ìtí ò bá mú tó ìtí ò bá mú ni káyà tètè sí gbogbo àwọn alákòókò gbogbo ọlọ́run ẹ̀rí ẹbọ ni wọ́n ń ṣe tọ́lọ́mọba sùhánà wa tààlà kò sànù wa kó mọ̀tì wáyé lẹ́bọ ẹ̀rí pé ẹbọ nínú nǹkan tí ọlọ́mọba sùhánà wa tààlà tó kórìíra jù ní tó kórìíra rẹ̀ lórí pé ní kò fi bẹ́ẹ̀ nìkan kan ṣeré kò fi dórí ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà lọ lólùfẹ́ ọlọ́run bá jù iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ni o ẹ̀bọ̀ a máa ba sẹ́yìn jẹ́ ni ọlọ́tàkùn nánà mìíràn kàfírìn ọ sì máa bẹ nínú àwọn ẹni òfò ọlọ́run fẹ́ bọ́ báyẹn ṣeré torí wọn lè gbé nǹkan mi fẹ́ lómi lè kẹ́ yí nǹkan tí ò da nǹkan yẹn ọlọ́run forí ti wá ẹ̀rí tọ́sí mọ́mọ́ tọ́sí ọlọ́dún ẹbọ tọ́mí ò ní mọ̀ pé àbọ̀ tó yẹ sọ pé ọlọ́run gan ló ní kẹ́ ẹ mọ́ ṣáájò bẹ́ẹ̀ ni ọlọ́run ní ká ṣáájò ìyẹn ni pé ká ṣe àṣàbàbí dáadáa ṣùgbọ́n irú àjò wo lè yín ṣe yìí tó bá ti pa kọ́ lọ́hùn ọlọ́run o ọlọ́run fi báyẹn kẹkẹ ṣeré ọlọ́run wà lóyún yóò ṣeré kébé láà ẹnikẹ́ni tí bá ń ṣe bọ́ sọ́lọ́ pàkọ́dé hàrọ́mọ̀ gbọ́ọ̀ àdéhùn ìjànà ọlọ́run ti sàlùjẹ́nà léèwọ̀ fún wàmàwá náà inú nání àtúbọ̀ náà rẹ̀ lọ́jọ́ àbòsí wo ló tó téèyàn fún ọlọ́run ọba tó dálẹ̀ tó wá mú pínì ọlọ́run tó fún lóyún òpin ọlọ́run ọba mọ́ wá mú pínì ó lè mọ́ fún ó ní ní ọmọ sọ́hun àbòsí wo ló tó téèyàn fún ọlọ́run tó ní kó rí mọ́tò rà kó fi lẹ̀ tó wá mú ọ́ndè ó sì bọ́nu bọ́nẹ́ẹ̀tì rẹ̀ àbí kó mú ọ́ndè ó sókọ́ eléyìí tó burú ni àbòsí ńláńlá ni aláìmoore lẹ́lẹ́bọ́ ló fi bí ọlọ́run ọba sùn ó fi bí ó fi bí nínú tí ẹ bá ń ṣẹbọ sọ́lọ́n kìí ṣe èèyàn yìí lọ́dọ̀ ọlọ́n èèyàn yẹpẹrẹ ní ẹni àbùkù ní ọlọ́ni wà máa yóò ṣeré kébé láà ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́n fẹ́rẹ́ gbogbo ọ̀nà tó wò ó gbà ṣe pàkọ̀dé hábọ̀ kánàmà hábọ̀ mìnà sàmà bí ẹni tó wà láàyè tó ga tẹ́lẹ̀ ni ó ti wá jábọ́ ìyẹn tó ti jábọ́ lọ́dọ̀ ọlọ́n fọ̀fọ̀tọ́kù tọ́yì ó dàbí ẹni tó jábọ́lẹ̀ nígbà tó jábọ́lẹ̀ àwọn ẹyẹ oríṣiríṣi nǹkan wá bẹ̀rẹ̀ tó ń samọ́lẹ̀ ìwà pé ní ó ti di nǹkan tí ò wúlò mọ́ bẹ́ẹ̀ lẹni tí bá ń ṣẹbọ bó ṣe jẹ́ níwájú ọlọ́ni arọra wa pàápàá jùlọ ẹ̀yin ya wa tó ẹmọ ibi tẹ́ máa rìn sí táwọn máa tójú bọlé ibi tẹ́ ti máa fún wa ní eléyìí jẹ́ máa tako òfin ọlọ́run ẹ̀rí àmì èèyàn lẹ́yìn ló ti rò ká ń pè láti ọlá àmẹ́bì tí ti ń fi sọ́wọ́ àmẹ́bì ò ní á lorú ìtúnú tàn nípa bíbí lò káfí máa ń lò ṣùgbọ́n ẹ̀ṣọ́ là á máa ń fò káfí gbogbo ká tó bá ti kó láàfin ń tẹ̀sọ́ tó ti pé ní òní ò máa kọ́ wa òní ò jẹ́ kó wa máa mọ̀wé òní ò ní jẹ́ kó máa lálàkàlà òní ò ní jẹ́ kí ó máa sunkún látọjú oorun ẹ̀rí gbogbo ìtọ́ bá ti lọ báyìí ẹ̀bọ̀ ni ó máa jẹ́ torí pé ní ìjọba ò ti ṣe sábà bí nǹkan ẹni tó bá ti ṣe sábà bí fún nǹkan kan ẹ̀bọ̀ ni lọ́dọ̀ ọlọ́run ọba abẹ́rẹ́ ọba sọ́nà wa tààlà kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúfin الله nígbà tí a ní gbogbo àwọn nǹkan yìí tí ó jẹ́ àsọ̀rọ̀ ìdí òdà ni nítorí wá lè wá níbèrè ni pé tẹ́ẹ̀pẹ́ ìtọ́kọ fún wa sanwó ń tíra fún wa ó kọ ọlọ́run ló wà ń bẹ̀ ń kọ́ àbí àyà kùránì ló wà ń bẹ̀ torí pé ní àánà wọn pé kùránì ọlọ́nkò ní ìwòsàn tẹ́ẹ̀pẹ́ ní àyà tó kùrùsí tẹ́nìkẹ́kọ̀ọ́ ló wé fún wa

ṣé eléyìí náà tún dá tó wá ti sọ fún wa pé gbogbo ohun téèyàn bá ti kọ tó jẹ́ kó kọ àlùjánu ní ìtí ò bá mu ní wíwà pé èèyàn ń pe àlùjánu náà ni àbóyá àwọn tọ̀láàtìm ẹ̀rí sáwọn àfọ́ọ̀mọ̀ pé ní átìmí ìfọ́pọ̀ gan-an ìwọ̀gbẹ́ kò síbọ̀ sílé kẹ́kọ̀ọ́ tó kó di pòfẹ́tọ̀nù kéwọ̀ nímọ̀ túnbẹ̀ nígbóná tirélé ìtẹ́sẹ̀ ni átìmí náà yá jakujaku níbi triangle ni wọ́n kọ̀kọ́ kọ́kọ́ sínú ẹ̀ láti jẹ́ ẹ̀kẹ́ ń gbé fọ́pọ̀lọpọ̀ ní ìkálukú ń tara wọn kí ni túmọ̀ ń tẹ́kọ̀ yìí wọn lè mọ ní ìfáàbù kan ni àánú ò lè sọ nǹkan pàtó pé tó jẹ́rìí ìyún ìtí ò dáa bẹ́ẹ̀ bá yà kùránì wà ń kọ́ tó mú wájẹ́ pé àwọn àdúrà àwọn àbùkárù taari tó jẹ́ àdùmọ̀ àtòrọ̀ taari ẹ̀rí tó dá lórí bakulábọ̀dọ̀ ànábì ní ni ọ̀rọ̀ tó sí méjì lọ́dọ̀ àwọn àfáìsìn lórí pé tọ́ba kọ́ arábìnrin kùrùsí yìí fún wa tọ́fi wé ìṣẹ́ fún wa pé ká máa fi sí ọrùn ẹ̀rí ọlọ́rọ̀ pé sí méjì àtàwọn nǹkan mìíràn tó bọ̀ àbáwọn àfikárù tánibí máa ń ṣe bí àwọn òbí kẹlìmọ́tì láìta máa ń ṣàrì mọ̀ kọ́là nírú ìtì àtọ̀ sí iwájú yìí. pàápàá jùlọ àwọn àfáàmì ní asáàrù kan wá látọ̀dọ̀ Amru bin Al-As radiyallahu sani ó ní àwọn nǹkan kan tí àwọn rẹ̀ máa fi ń kọ́rù bẹ́ẹ̀ tó jẹ́ àyà Al-Qur'an àfa àpínsí méjì ṣùgbọ́n ibi tó pọ̀lọpọ̀ náà lọ òní pé ní òun náà sì tún dà òun náà tún dà fáwọn ẹbí tó bá máa wọn onágbà wọlé wọn mú ọ̀rọ̀ kan wá wọn fi tì sí yàwá Aisha àfẹnú àtọ́ ní èyẹ ti lè ṣe ni ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ dúró lé lórí òun yẹn pé òun náà tún dà wọn ní kí nìdí wọn torí pé nígbà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí sọ fún apẹ́ ní iná rúkọ wà tàmá inú wà tí wà látò ṣeré kánẹ́bí ní gbogbo àsopọ̀ oníṣeré ọlọ́nẹ́jú àyàfi pé àyàfi o tó bá jẹ́nu alukur'an kẹrin àfìrí nínú ìṣesí tiẹ̀ náà wọ́n ní láti wo pé eléyìí náà káàkiri èsì pé òun náà kò bá mu tó bó ti yẹ pé ń tá a lè kà ni wọ́n fi síbẹ̀ bákan náà nínú ọ̀rọ̀ tí wọ́n tó sọ onu ní òun náà ni pé ọdún sàrà ẹ̀ káfí dí okùnfà burú okùnfà ni pé èyí ò máa tẹ́mi nǹkan tí wọ́n náà bá ti ní pátíà kan tọ́gbé fáráǹsì ẹ̀rí tọ́wé ọmọ àbọ̀ kan àbára mọ́tò eré ọ̀pọ̀lọpọ̀ síkà tẹ́lẹ̀ ń lò lé ní bóyá ni àníyàn tẹ́lọ fi fi ràkọlẹ̀ kó fi fẹ́ beautify mọ́tò rẹ̀ o àníyàn pé kí ni ìsọ́ni tó wáyé àníyàn ló náà fi ṣe ìmìíràn lára kò náà torí pé ó ti sọ àtúkọ́ òun náà máa kókó ní ìta ń sọ yìí kí tó wá pé àyíká ní nǹkan ẹ̀sọ́ níbi yóò máa sọ so wọ́n ní yóò jẹ́ kí ìgbàgbọ́ yẹn kó mọ lẹ ní aspect pé ìyẹn náà kò kú tó alẹ́lẹ̀ kejì nínú ta fi tó lè dẹ́kun rẹ̀ ó ní pé bá a bá gbà yín náà wọlé ó lè padà fún yẹn sún yẹn débi tí ò tọ́ ní ọ̀nà kejì yìí ọ̀nà kẹta ni pé ìmùtìhánù mà kódà títí wọ́n kọ́ nǹkan pàtàkì ni yóò di sí àmà fi àmà yẹpẹrẹ torí pé tọba káyà kùrùsì tó wà lára rẹ àbí suratul Fatiha ni àbáwọn àkàrù nàbàwíyà ni àwọn ìrántí ọlọ́run àwọn àbí àbánibí fún wa ọgbẹ̀ wọlé ẹgbẹ́ ọgbẹ̀ wọlé ẹgbẹ́ ẹni pàápàá jùlọ ọmọ kékeré pé pé ní òun ò tiẹ̀ sí gbọ́n yóò máa mú lọ káàkiri kò síbi tí ò lè tí ò lè gbé wọn wọn ní eléyìí ó ti pé ní kùránì àmọ́ gbé wọn bí tó pé ń déyàn nǹkan fi dáàbò bóra kò ní máa yọ̀rẹ̀ tó bá fẹ́ wọlé ìkẹ́ bíṣẹ́ẹ̀tì ẹni fẹ́ wà lápò ẹni bẹ́ẹ̀ ló náà wà lọ́rùn ẹni wọn ní bàbá tó wù ọ̀nà kẹta ilẹ̀ á rí pé njẹ́ òní jẹ́ kó tọ́ ni pé ìyí òun gan tó bá dé áyà kùránì ni pé ìyẹn gan kò yẹ ká ká máa fi ká máa tó mára ká máa lẹ̀ mọ́ bìkan àbí ká máa gbé síbi kan tó ẹ ajẹ́ pé ní èyí tí à ń lẹ̀ mára mọ́tò náà pé ara sẹ́kẹ́tẹ́ kọ búrọ́tì fáti àti onóògùn sí abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lè rí iná lẹ́ni gẹ́gẹ́ bí ìṣesí ìkọrin yóò yóò gbòdì ti kùránì yóò gbé sí gbèrí ẹ̀rí ẹ̀rẹ́ lómi lọ sí ti ní mùsùlùmí náà tó bá rẹ̀ mọ́ ìkọrin yóò lé ń ẹ̀báìbù sígbèrí lòun ló gbé kúránì sígbèrí tó bá fi àníyàn pé òun ní sọ̀hún kò dé ní ọba ní àkókò kò dé lẹ́sẹ̀ yẹn tó tó bá ti gbé títì kan ní ibi tó wà tó gbà pé ní fẹ́ òun ẹ̀rí tẹ̀mí mọ́nu ẹlòmíì ọmọ àkókò náà náà gbé sí ìgbèrí rẹ̀ pé yóò mọ sọ ọmọ yìí ẹ bá rí pé ó lè kọ́ àmú ẹyọ kùránì náà ní bẹ́ẹ̀ ni bàbá náà yẹn náà ta wọ̀rọ̀ fáwọn àtọ̀ yìí a rí pé òun náà tí ò ní tọ́ni àtúkọ́ ti Abdullahi amúrùbùnà àfíta sọ tí a máa ṣe fáwọn ọmọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàjú sọ pé ní títí amúrùbùnà àti ń ṣe ni pé ìmọ̀ ń àfọ́bọ̀ àwọn ọmọ rẹ̀ ìmọ̀ ń jẹ́ kán há àwọn tíwárù kọ̀ọ̀kan ibi tó wá jẹ́ kán há yóò wá kọ̀bẹ̀ fún wọn lọ́ba tó ń ṣeré kan lè máa rántí ẹ̀ ìbá àfáà mi gbé ọ̀rọ̀ yẹn ti pé kèé ṣe pé ìfi ń dáàbò bo ara rẹ̀ ní ṣókí ni pé àwọn nǹkan àsokọ́ àti asọrọ ẹ jẹ́ mùsùlùmí ká sí àdúgbò nǹkan tó bá tí ń jẹ́ ìrìn ẹbọ ní tó bá rújú sí wa ká béèrè àwọn àfẹ́sìn ká ṣàlàyé wa ẹ̀rí lórúkọ ájò ká dáàbò wa ti ẹni tó ti bẹnu ara rẹ̀ jẹ́ ẹni tó lómi ìbò mọ́lẹ̀ ẹ̀rì tẹ̀mí ìmọ̀ tẹ̀ lórí ìgbòdè kótó rọ̀ ó bò mọ́lẹ̀ mi ó bò mọ́nu yàrá rẹ̀ ó bò mọ́nu ọ́fíìsì ẹ̀ ó bò mọ́nu ṣọ́ọ̀bù ẹ̀ ọlọ́run pé títí kan tó nǹkan yìí ló bá mọ̀ sọ́hun òun ẹ̀dí ìfẹ̀mí mọ̀ ni ìlàbí ipò dídé ẹni pé kẹ́lìmọ̀ kéèyàn tó kọ́ àmọ́ ẹ̀rí gbogbo bí díẹ̀ bá ti fi sí pé nǹkan yìí ni ó mọ̀ sọ́hun ẹ̀rí gbogbo ẹni tó bá wù kó fún ẹ ẹ̀rẹ́ àpá kan ló fún mi gbogbo ẹni tó bá kó fún ẹ pé nǹkan yìí ni ó mọ̀ dáàbò rẹ ni ó mọ̀ dáàbò bò ẹ eléyìí tí ò bá mu ni ẹbọ ni ó mọ jẹ lọ́dọ̀ Ọlọ́run káwọn sábàbí tọlọ ń gbélẹ káípa rẹ ló ṣe wá ní nǹkan tó jẹ sábàbí fún wòsàn àìsàn ní ká lọ sábàbí ìwòsàn àìsàn ní ká lọ káípé ìṣọ kẹta ni náà ni níta lẹbi sọ ẹrí lẹgbẹgbẹ sọ lẹ́ẹ̀kan ká ní géètì tọba lówó lọgbọ lọlẹ ẹ àwọn pé sábàbí tó yẹ kọ fi sọ nǹkan ọwọ́ apàdé wá ṣùgbọ́n ọkọ ọlọdẹ ẹlẹ ọfi nǹkan tó yẹ kọ sílẹ̀ ọwọ́ ló ń dè kan owó ẹyọ kan lọ́ọ́ tó kọ́ ní ọmọ ẹsẹ̀ tó bá ti ṣe léyìí òun ṣe bọ́ sọ́lọ́ wọn torí pé yóò máa jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ kéré sọ́lọ́ bákan ní àtàwákù ìgbára lọ́lọ́ tọ́lọ́ ń pawá láti pé wàhálà lọ ìfàtàwá kálú ìgúntù mùmìnì ọlọ́ọ̀ni tẹ o tó o àwọn nǹkan tí ò tó tí ò ni wọ́n máa gbára lé ọba àwọn ẹlẹ́bọ tọ́lọ́mbọ̀ òkè tọ́lọ́mbọ̀ ọ̀tún tọ́lọ́mbọ̀ odò tọ́lọ́mbọ̀ bí bẹ́ẹ̀rẹ̀ ni tó náà ń ṣe ó ti ń jọ́là náà wọn torí gbogbo ẹni tó bá ti gbé nǹkan ní alẹ̀ pé nǹkan ni ó mọ sọ́hun òní ó mọ dáàbòbò àwọn tó ń bọ bí ń sìn wọ́n gbà pé ni ó mọ sọ́hun àwọn tó ń bọ̀ ọ̀tún tí ọba tí ìbọn lọ́dún kẹta burú bá ṣẹlẹ̀ ibi tó kàn kọ̀kọ́ lọ ni pé a ah, ọ̀sùn táwọn ò tí ì bọ inú bẹ́ẹ̀ lẹ́yìn tí ń de nǹkan mọ́ra tí ìjọba ṣẹlẹ̀ sí lọ́nà tó bá gbàgbé tí mo fi ń kọ́rùn ibi tó kàn rèé kọ̀kọ́ lọ níta ah, tí mo fi kọ́rùn yìí tí mo gbàgbé sílé òun ló jẹ́ ká burú yìí ṣe mí tí yorùbá wa gbára lọ́nà tí ń dára lé nǹkan tọ́nà ń dá ẹni tó ṣe fi kékeré nu ọlọ́run ti pa aláàbẹ̀kọ̀ aláwọ̀ ìfàtàwà ọlọ́run ní kẹ́yìn gbára lé o nǹkan tó mú mi ní tẹ́tẹ́ lóòótọ́ lóòótọ́ mú mi ní ní ìyẹn ni pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí pé sẹ́yìn bá wá ṣe mọ̀mì ní ẹ máa gbára lé pé ní sẹ́ńdè mọ́ra ẹ máa gbára lé àwọn ilé sẹ́ńsọ mọ́ra ẹ máa gbára láwọn bàtẹ́ sẹ́ńsọ mọ́jì ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá ni wọ́n tí ò lè gbà yẹn lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọlọ́ba fàánà wa tààlà ó ṣàánú wa ọ̀rọ̀ mọ́nà lọ́kàn ìgbọ́rọ̀ ta ìdìyẹ ó ṣe torí pé ewu eléyìí ẹni tí kó fi láwùjọ wa ẹni tó pọ̀ ní bàbá mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sáàmù ẹ̀ríkẹ́tì eighty percent lábẹ́rẹ́ láwùjọ wa yìí tí nǹkan bí àtọmọ́ra wà lára rẹ̀ tí ti ń gbé kírun ẹ̀rí eléyìí tí ò bá mu ní tó ẹ̀ka sàlàyé ẹ̀ fáwọn èèyàn aburú eléyìí tó yẹn ń kó sí tó dáburú àrómìlò àrínálò ọ̀nà òdáná torí pé yìí tó yẹn bá kú ọlọ́run ní bèrè rẹ̀ lọ́wọ́ yẹn ṣùgbọ́n tó yẹn bá tẹ́ bọ́ tọ́lọ́run ọlọ́run títà lè fún tó jowó lọ ní tọ́bá ọ̀fẹ́ nìkan sọ nǹkan mara tí tó ń dá àjùkọ ọgbọ́n pé ẹ má sọ nǹkan mara mọ́ fún àpá ọ̀bá rówó fún wà láyìn tó ṣe yóò jowó lọ kí wọ́n sọ tí mi ń sọ àwọn aburú yóò mọ̀ kó ní àwùjọ wa kọ́nà wa kó wa ṣùgbọ́n tó ṣe ní láàánú bá a ti ń sọ ẹ̀ẹ́rẹ́ lómi tí ó para rẹ̀ láàpá kódà kò tún ní yí ọ̀tọ̀ lè wá social media tó tún máa sọ pé ẹmọ́ ìdá wọn lóhùn kò ká ní ẹmọ́ lò fún wọn ogun ti dé báyìí o gbogbo tẹ́ bá dín kẹmọ bí báwọn jà sẹ́yìn bá ti làákà ìní ó yẹ ká padà nírú ẹ̀yìn ẹ̀bẹ́ tó pé ilé yẹn sáfà gidi àwọn èèyàn sọrú bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí pé pé iná tún fi proud pé nǹkan òyìn ní ẹ̀rí níjọ́ láàbọ̀ wá lọ àwa mùsùlùmí nígbà táwọn nǹkan sọ pé nǹkan báyìí ò dá táwọn nǹkan sì ń wa ara wa inú ẹbí wa táwọn pé nǹkan àkọ́kọ́ nǹkan àtọ̀rọ̀ ó ti wà nù rẹ̀ ó ní bìlíìfù lórí ẹ̀ ká gbìyànjú ká kákìyèsí fún iṣẹ́ ọlọ́run wà láwùjọ kan àwùjọ kò ní kò sì ní àwa lè máa búra wa pé àwọn olóṣèlú náà ń darú àwọn oníṣẹ́ ọwọ́ ni àwọn oníṣẹ́ ìjọba ni ṣùgbọ́n a fi ẹ̀tẹ́lẹ̀ à ń pàlàpàlàpá tẹ́bọ̀ bá wà láwùjọ kan táwọn yẹn ń gbára ní nǹkan tó yàtọ̀ sọ́lọ́ àwọn alùpùpù jẹ́ káwọn lòkè wọ́n yìí lòkè bẹ́ẹ̀ o ẹbọ làkọ̀ gbógun tì báwọn ànábì ọlọ́run ṣe ṣe fẹ́ fi ráyé ṣe nu báwọn ìlú àmọ̀ fún bàbá sọ́nà múṣe ṣe nu gbogbo pé kíkọ́ bá ara mọ́kàtọ́ ṣe bó láti lànà ìwọ̀lú mọ́kà yìí bó láti fi pírẹ́mẹ́ǹtì mọ́kà yìí títọ́ sọ fún ẹni ẹgbẹ́ mọ́lẹ̀ ẹ má jẹ nǹkan mọ́ra mọ́ ẹ má pe nǹkan mi tó yàtọ̀ tọ́lọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba sùpánà wa tààlà kó sànù wa kó ti ní kó ti wá ní alu tawhid gbogbo rẹ bọ ìtó pamọ́ àti tó fojú wọn tọ́lọ́wọ́n jẹ kálí kí o ṣe wá lọ́mọ àlùjànnà náà wa